ó yí padà ó dìlẹ̀ irọ́ ìgbà tẹ́rí yẹn òun náà yí padà ó di ìgbà ibi tí ayé ń lọ ẹnikẹ́ni ò mọ̀ bẹ́ẹ̀ sì rèé ibi tí ayé fẹ́ padà wá forí sọ ẹnikẹ́ni ò tíì fura o ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ gbogbo ti ní láǹfààní láti máa gbóhùn mi wò mí kedere ẹ káàbọ̀ sórí ètò wa Ojúmọ́ Láyọ̀ àti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv náà láti ń dá bí ẹnu tá a sì ti ń rọ̀ bí òwẹ́ ó yá láàárọ̀ tòní ẹ̀kún mọ̀ gẹ́gẹ́ bí ìṣètò wa wípé àwọn òyìnbó ní yàjóyàjó bó ti ṣe wá láàárọ̀ tòní lábẹ̀rẹ̀ sí ni mo wá fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn kókó ló ti ń bẹ nínú ìròyìn àmọ́ ká tó bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ǹjẹ́ ṣe dáadáa báyìí náà làbá yín bẹ́ẹ̀ sì rèé báwo ni ọ̀dẹ̀ tí yín ǹjẹ́ ó ń dùn bí ẹ wò ó bí ò bá tiẹ̀ dùn bẹ́ẹ̀ sì rèé bó bá ń dùn à ń gbà ládùúrà wípé ìdùnnú ayọ̀ ni yóò máa bá yín nílé nígbà tí bá wà ẹ ń bọ́ta ẹ lọ rèé ṣiṣẹ́ owó náà lẹ́ẹ̀ máa mú délé o àlàáfíà lẹ́ẹ̀tì tún máa wà gbogbo ìgbà tàbá tún wá tàbí ẹ̀sìn rẹ̀ àánú yóò sì ti máa bá yín ẹ wo àárọ̀ tòní ẹja pẹ̀rẹ̀ bí àwọn kòkòrò ti ṣe wà láàárọ̀ yìí o àkọ́kọ́ èyí tí bẹ́ẹ̀ láàárọ̀ yìí òun ló ń sọ̀rọ̀ tó ń pè é àwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ń parí ìkìlọ̀ fún àwọn òwò ó pé ẹ̀yin tó ń wò láti da gbígbé agbára nílẹ̀ fún Bọ́lá Ahmed Tinubu ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù táwa yìí ẹ tètè lọ fọwọ́ yín sẹ́yìn bẹ́ẹ̀ kálọ̀rì tọwọ́ ọmọ yín bọṣọ bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kẹ́ padà rí ejò fàyàfà nínú àpò yín bó pẹ́ bóyá ọ̀rọ̀ yìí wà láàárọ̀ tòní nínú gbólóhùn èyí tí àwọn ológun sọ síta ẹ ò gbọ́ kúlẹ̀kúlẹ̀ láàárọ̀ yìí ìmí tuntun bẹ́ẹ̀ ló pé àwọn ẹbí aka Pearemadu wọ́n mà ṣe ohun tó ń pè ní àdúrà wọ́n pé àdúrà inú wọn ṣe tó sì jẹ́ oní ìṣòro mọ́júmọ́ àárọ̀ tòde o wọ́n pé lórí wípé bí ìdájọ́ yóò ti ṣe balẹ̀ gbòdẹ̀ lórí ọ̀rọ̀ aka Pearemadu aya rẹ̀ Beatrice pẹ̀lú dókítà wọn èyí tí wọ́n fẹ́ yọ kíndìnrín lára ọmọlọ́mọ kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ láàárọ̀ yìí ẹ̀kú mọ̀ wípé ìgbẹ́jọ́ yóò wáyé lónìí ní ìlú London ilé ètò bẹ́ẹ̀ni bákan náà èyí tó ń sọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ wọn mà ti ń ṣèlérí pé ó kéré jù àwọn tí ń bẹ ní IDP tó tó bí ẹgbẹ̀rún lọ́nà mẹ́rin níye làwọn ṣetán o láti pé kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn lẹ́kọ̀ọ́ ń bá yìí ń bá yìí kàwòdì ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ìmọ̀wé tó pé kí ni wọ́n ti wà ń bẹ̀ tipẹ́ ó sì nílò láti ní àwọn ẹ̀kọ́ kan tó ṣe pàtàkì ilé ìtúbẹ̀ńbẹ̀ láàrọ̀ yìí òun ló máa ń sọ̀rọ̀ tó pé ìjọba àpapọ̀ wọn ti fọwọ́ lùyà wọ́n pé àwọn ọmọ nàìjíríà tí wọ́n tó ẹgbẹ̀rún mẹ́sàn-án làwọn ṣetán láti lọ rèé kó wá láti orílẹ̀-èdè Sudan ń balẹ̀ gùdẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà láìpẹ́ jọjọ ìmí ìtútù wà bí ló máa ń sọ̀rọ̀ ó pé ṣe rí àwọn tó jẹ́ olùkọ́ lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò kájú òṣùwọ̀n wọn kàn lo ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ gbowó lọ́wọ́ àwọn òbí lásùmàní àjọ tí FCN àwọn ló fèrò yìí léde ẹni tó tún jẹ́ ọ̀gá àgbà tó sì tún jẹ́ agbámójútó fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ní ti ẹ̀ka ìpínlẹ̀ Adamawa ìyẹn Yunisa Ari wọ́n ti pé kí baba Mari lé náà àmọ́ kọ́ máa ti lé wá sí iléeṣẹ́ ọlọ́pàá torí pé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ṣì wà pẹ̀lú wọn Yunisa Ari wọ́n ti fún ní bẹ́ẹ̀lì lánàá lánàá ìmí ètò bẹ́ńbẹ́ láàrọ̀ ètò pé ìṣẹ́rí àwọn ọmọ ológun wọ́n mọ̀ àti gba àwọn ọmọ Chibok bíi méjì míì sílẹ̀ lọ́wọ́ àwọn Boko Haram lẹ́yìn ọdún díẹ̀ tí wọ́n ti jí wọn gbé ikọ̀ àmọ̀tẹ́kùn àwọn náà gbìyànjú títí lédè ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n mà láwọ́ tó àwọn méjì kan tí wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹnẹlẹ́ni ẹ wò ó gbogbo ẹ̀ ń bẹ láàrọ̀ yìí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn èyí tó ń bẹ lójúde láàrẹ̀ àṣetán o láti bẹ̀ sí mo wá fún yín ká sì ká fún yín lákàgbádùn ẹ wò ó sọ́ni sọ́dík àbíọ́dún náà ló sọ fún pé ẹja lọ sókè lọ́nà tàbálọ̀ tàbábọ̀ a ó tẹ̀wájú pẹ̀lú èyí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 wọ́n máa ti ń pagi ìkìlọ̀ báyìí fáwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá wọ́n pé ẹ wò ó ẹ tètè lọ ṣọ́ọ̀ṣì o bẹ́ẹ̀ sì rèé ẹ lọ rèé tọwọ́ ọmọ yín bọṣọ látàrí bí ẹ ti ń gbé ìgbésẹ̀ wípé Bọ́lá Ahmed Tinubu ò ní gbọ̀ pàṣẹ lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tí a wà yìí ẹ wò ó bọ́wọ́ bábà yín ẹ ó fẹ̀yìn fẹ́ra bí abẹ̀bẹ̀ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà àwọn lọ́bẹ̀s ti parí ìkìlọ̀ wípé àwọn ti gbóròyìn káàkiri báwọn kan gbìyànjú láti gbé bọ́lá ahmed tinubu èyí tó wọlé sọ bí elékùrọ́ nínú ètò ìdìbò tó wáyé lọ́jọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí aláṣẹ tuntun àṣẹdìmọ̀yàn lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ wá ń gbìyànjú wípé kò ní padà gbọ́ pàṣẹ ẹ fẹ́ dá wàhálà sílẹ̀ gúgúdù ẹ ò fẹ́ kàlàáfíà jọba ìyẹn ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tí a wà yìí àlá ńlá sọ́mà ni kò sì lè ṣe ẹ wò ó ẹni tó jẹ́ ọ̀gá àgbà tóun ti afọ̀rọ̀lédè fún iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà musa dàmádàmí bàbá mà ti sọ̀rọ̀ ó pé ẹ wò ó digbí làwọn ọmọ ológun wà lórílẹ̀‐èdè nàìjíríà bó ti ṣe ju ku ọjọ́ mẹ́rìndínlógún níye kí aláṣẹ tuntun gbà pàṣẹ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ wò ó àwọn náà ti dúró wámúwámú nílẹ̀ yìí ó ṣẹ́rí ọ̀gá àgbà Farouk Yahya ó ti pa á láṣẹ fún àwọn táwọn ò gbọ́dọ̀ jókòó tì àwọn ò gbọ́dọ̀ máa wò lásán ṣẹ̀rí ẹ̀yìn ipob esn àwọn gbọ́ wípé ẹ̀yìn náà ti ń pàdé àpòpọ̀ láti pé ẹgbàgbára àbí dànkọ́rú lórílẹ̀‐èdè nàìjíríà àní fún yín láyè kódà a ò ní wọ́n kó fún yín o bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀ ní ìgbà ẹ wò ó àjọ tí ń rí sí iṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n máa ti sọ̀rọ̀ wọ́n pé ẹ wò ó ẹ lọ́ọ̀rẹ́ fọkàn yín balẹ̀ ẹ̀yìn ọm ọmọ nàìjíríà ètò ààbò yóò dúró wámúwám ní ọjọ́ èyí tí bọ́lá ahmed tinubu yóò gbàgbọ́ra lórílẹ̀‐èdè nàìjíríà àti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé ètò ààbò ètò ìdìbò ti wáyé ó sì ti lọ wọn ti kéde bọ́lá ahmed tinubu gẹ́gẹ́ bí ẹni tó wọlé sọ bí èdèkùrọ́ ohun tó kù báyìí ni kó gbọ́ pàṣẹ lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tí a wà yìí àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ń lọ lọ́wọ́lọ́wọ́ wípé àwọn kan ti bẹ̀ẹ̀ sílẹ̀ díẹ̀ àpòpọ̀ láti pé wọ́n gba ìjọba àbí ba da ìjọba rú lórí nàìjíríà àbẹ̀rí pé bọ́lá ahmed tinubu ni ò láǹfààní láti débẹ̀ o ẹ ẹ má rò rárá kódà àlá kò lè ṣẹ ẹ ti lọ fọwọ́ yín sẹ́yìn o bọ́wọ́ bá bà yín á ó fẹnu láàárọ̀ tòní ìyókù ń bẹ nínú ìròyìn èyí tí ń bẹ lóde ó sì wà nínú ìròyìn punch láàárọ̀ tòní ẹjẹ́ àtẹ̀wájú láàárọ̀ yìí wọ́n pé ṣe rí ní ìlú níbi tí wọ́n ti bí ike èpèrèmadò níbẹ̀ làwọn ará ìlú lọ́mà àti bọ́tà lọ́ba bẹ̀rẹ̀ ṣòro dọ̀pẹ́ ike Ekweremadu Àdùtẹ̀rí yẹn aláàánú wa mà ní kò gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n wọn ò sì gbọ́dọ̀ dájọ́ ikú fún un ló bá dàdúrà ló bá di pé pàìtọ̀ pẹ̀lú àwọn ará ìlú lọ bọ́tà o lọ́bẹ̀ sí ní lago wípé ó yá ẹ jẹ́ á gbàdúrà ike Ekweremadu kò gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n àtòun àtayá rẹ̀ àti dókítà o níbẹ̀ wọ́n pé ìlú kan èyí tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Le, a nyeri, tí tó wà ní ìpínlẹ̀ níbi tí èké èkó rẹ̀ màdù máa ti wá níbẹ̀ ni ogunlọ́gọ̀ àwọn èèyàn máa ti bọ́ta o wọ́n pé ẹ wò ó a ò ní gbà àdúdọ́gbọ̀n kábẹ̀rẹ̀ sí ní gbàdúrà o wọ́n pé ìlú mpo èyí tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ ànínírè níbẹ̀ ni ogunlọ́gọ̀ àwọn èèyàn ti bọ́ta lọ sí ilé ẹ̀kọ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ń bẹ ní amangu mpo èyí tó wà ní ìjọba ìbílẹ̀ ànínírè níbẹ̀ lọ́wọ́ àti bẹ̀rẹ̀ sí ní bọ́ta wípé àwọn ò kọ̀ ní jòkó lásán àwọn ò gbọ́dọ̀ máa wò lásán àfi dọ́dọ̀gbọ̀n tí àwọn ọ̀rọ̀ wípé ike ekuremadu kò padà lọ sẹ́wọ̀n o wọ́n pé àdúrà yìí bẹ̀rẹ̀ láti ọwọ́ àárọ̀ lọ́ba gbà á títí tí di àárọ̀ ọjọ́ kejì òní àwọn èèyàn bọ̀tà o wọ́n pèsè rí ike ekuremadu tẹ̀rí yẹn sẹ́ ẹni wá ni kódà ó ń ṣọ̀pọ̀lọpọ̀ oore fún àwọn bẹ̀ wọ́n pé àtọmọdé àtàgbàlagbà àtòpó àtàrúgbó gbogbo wọn lọ́mà bọ́tà bó tẹ̀ jẹ́ pé òjò ń rọ̀ wọ́n pé ẹ wò ó ẹja fèyí gbàdúrà ike èkó Wéremadu ẹni wa níṣẹ́ ó ṣe gudugudu méje tòun ti yàyà mẹ́fà fún wa ní ìlú wa o àwa gbọ́dọ̀ wá jókòó kábẹ̀s níwòye kó padà wá lọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ bá gbàgbé òní lòdì ń jẹ́ ẹni abẹ lọ́wẹ̀ onílé ẹjọ́ yóò jókòó gbọ́rọ̀ lórí ọ̀rọ̀ ike Wéremadu aya rẹ̀ Beatrice pẹ̀lú dókítà wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta èyí tí wọ́n fẹ́ lọ rí yọ kíndìnrín lára ọmọlọ́mọ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ àwọn ará ìlú umpo wọ́n pé àwọn ò gbà àti káwọn tètè ké gbàjáde sọ́dọ̀ ọlọ́run níbẹ̀ lọ́ti sí ní gbàdúrà pító ló léwájú fún wọn wọ́n pé ó yá ẹ lágogo ìgbàlà ẹ yá ẹjá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ike èkórè máa lò nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n gbàdúrà títí lánàá títí dòní nìyí ó yá lẹ́sẹ̀kẹsẹ̀ ẹjẹ́ tó lọ sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n mà ti fọwọ́ lùyà wọ́n pẹ́ pa pàápàá òun làwọn fọwọ́ lùyà láàárọ̀ tòní ṣẹ́rí àwọn ọmọ kéékèèké èyí tó yẹ kó wà ní ilé ẹ̀kọ́ lórílẹ̀ wa nàìjíríà àmọ́ tí wọ́n ń bẹ ní idp camp níbi tí àwọn èèyàn ti sọ lẹ́nu níbi tí ogunlọ́gọ̀ àwọn èèyàn wà àmọ́ tí wọ́n ń dé lórí mọ́ àmọ́ tí wọ́n lẹ́bí mọ́ tẹ́lómi ò sì lára mọ́ táwọn kan ò sì gbọ́n ibi tí wọ́n ń lọ mọ́ wọn pé ogunlọ́gọ̀ àwọn wọ̀nyí ni wọ́n wà ń bẹ̀ látàrí wàhálà ìgbésùnmọ̀mí èyí tí ń jẹyọ lórílẹ̀ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti ìmọ̀ ìwé èyí tí ọkọ ti mọ̀ tipẹ́tipẹ́ o wọ́n pè ṣẹ́rí iléeṣẹ́ ìjọba èyí tí ń rí sí àwọn ọmọ nàìjíríà èyí tí wọ́n wà láwọn agbègbè tó yẹ pé wọn ò mọ ibi tí wọ́n lọ mọ́ tàbí wọn ò ní lórí mọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà látẹnu ọ̀gá àgbà àjọ yìí imam Sulaiman Ibrahim lọ́mà ti fọ̀rọ̀ léde wípé ẹ wò ó ẹgbẹ̀rún lọ́nà tó tó bíi mẹ́rin ló ṣe é pé àwọn ti tán o láti bẹ̀rẹ̀ sí ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kàwé láwọn ibi tó jẹ́ IDP camp kákàkiri lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n pẹ́ láti ọjọ́ ọjọ́ orí àwọn ọmọ kéékèèké tí ò ju ọmọ ọdún márùn lọ ti di ọmọ ọdún méjìdínlógún níye làwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kọ́ ní ẹ̀kọ́ ìwé kí wọ́n lè tètè ní òye èyí tó nítumọ̀ dáadáa wọ́n pẹ́ lọ́ọ́lọ́ báyìí àwọn ti bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ èyí tó bí ọgọ́rùn-ún méje níye ní ètò ẹ̀kọ́ ìwé àmọ́ lọ́ọ́lọ́ báyìí àwọn sì ti gba àwọn tó jẹ́ olùkọ́ bíi mẹ́rìnléní àádọ́ta níye ẹ ìjọba àpapọ̀ wọn fọwọ́ wọ́n pé àwọn ò dákẹ́ o àwọn ń lò láti kọ́ àwọn ọmọ kéékèèké lẹ́yìn tí àwọn Boko Haram tí wọ́n ti ṣe ìkọlù sáwọn òbí wọn ní ìmọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì rí àwọn tí kówó tòlùtòlù lẹ̀ wípé ogunlọ́gọ̀ wọn o ẹ gbọ́dọ̀ tọ́jú wọn ẹ gbọ́dọ̀ kọ́ wọn ní ìwé mílíọ̀nù mílíọ̀nù lówó náírà òun ni ìjọba ti kólẹ̀ o wọ́n sì ti gba àwọn olùkọ́ fún wọn níbẹ̀ ẹ wo ìròyìn wà láàrọ̀ yìí nínú owó rìn nation ẹ láǹfààní láti kà á síwájú sí i ẹ jẹ́ mú ìròyìn Tribune èyí tó tún wà lóde láàrọ̀ tòní wọ́n pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n mà ti ń fọwọ́ lùyà wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà tó tó bí ọgọ́rùn-ún mẹ́sàn-án iye ní kẹ́bẹ̀s ní marití láìpẹ́ láì jìnnà padà bọ̀ lórílẹ̀-èdè nàìjíríà o wọ́n pé àwọn ọmọ nàìjíríà tí wọ́n fi ìdí kalẹ̀ sí orílẹ̀-èdè Sudan níbi tí ìbọn ti bẹ̀rẹ̀ sí ní roko ń bẹ̀ pẹ̀lú wàhálà ogun abẹ́lé èyí tó bẹ̀rẹ̀ sí ní jàǹrìnrìn ní orílẹ̀-èdè Sudan ẹ bẹ̀rẹ̀ sí ní mari tí wọn láìpẹ́ torí ìjọba àpapọ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní kó wọn wá láìpẹ́ láìjìnà ṣẹ́rí àjọ nema èyí tí ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀-èdè Nàìjíríà àwọn gbọ̀ngàn lọ́bẹ̀ sí sọ̀rọ̀ o pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ làwọn ti ń ṣe wípé àwọn fún àwọn tó tiẹ̀ balẹ̀ gùdẹ̀ sórílẹ̀-èdè Egypt ní oúnjẹ àwọn fún wọn ní nǹkan mímu láti mu kódà àwọn tó fún wọn lómi pẹ̀lú èso láti pé ọkàn wọn lè balẹ̀ àjọ nema wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ń tọ́jú wọn o àwọn tó balẹ̀ sí orílẹ̀-èdè Egypt káwọn tó kọ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n pé fún ìdí èyí ìjọba àpapọ̀ náà gbẹ̀yìn àwọn náà sinmi o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ púpọ̀ púpọ̀ láti rí wípé kíni wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú kí wọ́n lè ti wá gbá ọmọ Nàìjíríà èyí tí ń bẹ ní orílẹ̀-èdè Egypt sì máa padà wọ́n aṣọ orílẹ̀-èdè nàìjíríà o wọ́n sọ̀rọ̀ yìí wọn pé kódà àwọn ti lọ bá ilé iṣẹ́ ọkọ̀ òfurufú kan pé ẹ yá wa ní ọkọ̀ òfurufú yín èyí tí ń bẹ lórílẹ̀-èdè Egypt káwọn lè tètè fi kún ọmọ nàìjíríà máa padà bọ̀ ẹ wò ó láìpẹ́ láì jìnà àwọn ọmọ yín èyí tí ń lórílẹ̀-èdè Sudan tí wọ́n wà ńbẹ̀ táwọn ti kó lọ sórílẹ̀-èdè Egypt ìyẹn ìpín kejì èyí tó yẹ kó balẹ̀ gùdẹ̀ wọn yóò tó balẹ̀ ẹlọ́rìí fọkàn yín balẹ̀ láìpẹ́ láì jìnà ìjọba ti ń ṣiṣẹ́ ẹ ọkọ̀ òfurufú ó ti ń fò lókèlókè láti lọ rè kó wọn bẹ̀ òun lọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ tí wọ́n fi léde láàárọ̀ tòní. ó yá láàárọ̀ yìí bákan náà wọ́n pé yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ti jáde délé láti ẹnu ìjọba àpapọ̀ lórí bí àwọn èèyàn yóò ṣe balẹ̀ láìpẹ́ láìjìnà wọ́n pé ṣe àwọn ọmọ nàìjíríà tí wọ́n tó ọgọ́rùn-ún mẹ́ta ó lé mẹ́rìndínlọ́gọ́rin níye èyí tí wọ́n balẹ̀ gùdẹ̀ sórílẹ̀ nàìjíríà láti orílẹ̀-èdè Sudan wọ́n mà ti bẹ̀ sí ń dúpẹ́ níbẹ̀ ni wọ́n ti kúnlẹ̀ lọ́kàn wípé olúwo mà ṣe àwọn dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ ìbọn oko lákòlá pọ̀ jù ní orílẹ̀-èdè Egypt àwọn mà dúpẹ́ ìbọn ò bà wọ́n bẹ̀ ohun tójú àwọn rí ẹnu àwọn tẹ́rì yìí kò mà lè wí jáde àwọn ti rò wípé àwọn tiẹ̀ máa bá ìṣẹ̀lẹ̀ yìí lọ ni àmọ́ síbẹ̀síbẹ̀ ìbọn ò bá wọn àṣìtàbọ̀ ò tiẹ̀ bá wọn pátápátá kódà wọ́n ṣe yìnbọn sókèsókè ní orílẹ̀-èdè Sudan ẹni bá débẹ̀ òun ló mà lè ròyìn àwọn ọmọ Nàìjíríà ti ń bẹ padà lórílẹ̀ nàìjíríà tó ń wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní orílẹ̀‐èdè sudan tó kọ́ balẹ̀ sí orílẹ̀‐èdè egypt kó tó balẹ̀ sí pápákọ̀ òfurufú nnamdi azikiwe èyí tó wà lólùwọ àbújá ní dèdè aago mọ́kànlá ààbọ̀ alẹ́ ló máa bẹ̀rẹ̀ sí ń sọ wípé inú wa dùn o a ti balẹ̀ padà sórílẹ̀‐èdè nàìjíríà ẹ wò ó ẹni tójú rẹ̀ bá rí èyí á gbàdúrà pé ogun gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà o mọ̀ pé ṣẹ́rí àwọn tó tó kí wọn káàbọ̀ sórí nàìjíríà náà ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà tòun ti alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tòun ti àwọn ọmọ nìlórí nàìjíríà sàdíyà fàrúkò àti ọ̀gá àgbà fáwọn ọmọ nàìjíríà ti ń rí sí àwọn tó wà ní òkè òkun pẹ̀lú àwọn akọ̀wé pàtàkì láwọn iléeṣẹ́ ìjọba gbogbo bíi dókítà nọ́ọ̀sì guazo àtàwọn ọ̀gá àgbà ọ̀gá àgbà yòókù lọ́bẹ̀ sí sọ fún wọn wípé ẹ wò ó inú wa dùn àti ẹ̀ ti balẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà ẹ wò ó àgbàládùra kógun ṣẹ lórílẹ̀-èdè nàìjíríà o nǹkan burúkú ló ṣe rẹ̀ pátápátá ní orílẹ̀-èdè sudan àwọn èèyàn kan ṣubú lọ́nkú ìbọn kó kólákólá ṣẹlẹ̀ ń bí o ohun tó ju wárí ẹnu wo ti ẹ̀ lè sọ púpọ̀ púpọ̀ níbẹ̀ yókù ń bẹ nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ tòní kẹ́ bá fẹ́ mọ tó ọmọ Nàìjíríà tó jù wọ́n rí ẹ lọ́ọ́ rí mú kẹ́ka síwájú sí ń bẹ̀. ó yá láàárọ̀ tòní bákan náà ẹ̀jẹ̀ á tún tẹ̀wájú lọ síbi tí àwọn olùkọ́ ti bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ wípé ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ èyí tí ń bẹ láwọn ilé ẹ̀kọ́ gbogbo àgàgà láwọn ilé ẹ̀kọ́ tí ó jẹ́ ti àwọn aládàáni ẹ wò ó ẹ mọ́kàn yìí kò ń bẹ̀ wọn wọn ò kájú òṣùwọ̀n ẹlòmíì ni wọn ó kàn gbowó lásán kódà wọn ò fẹ́ kọ́ àwọn ọmọ lóhun tí wọ́n mọ̀ ẹ wò ó àjọ kan tí wọ́n pè ní TRCN èyí tí ń rí sí kíkọ́ fi fáwọn olùkọ́ lólè nàìjíríà àwọn lọ́bẹ̀ sí ń sọ̀rọ̀ wọ́n pé àwọn lè fọwọ́ lùyà ó dá àwọn lójú gbangba wálé pípẹ́ ṣe àádọ́rin lára àwọn tó jẹ́ olùkọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àgàgà lápá gúúsù ìwọ̀ oòrùn nílẹ̀ wa nàìjíríà àádọ́rin nínú wọn wọn ò kájú òṣùwọ̀n wọn ò mọ a débi tẹ́kun wọn yóò mọ dí o a ọ̀rọ̀ yìí mà jáde láti ẹnu ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ TRCN ọ̀jọ̀gbọ́n josiah àjíbóyè bàbá sọ̀rọ̀ ó pé ẹ wò ó lákòókò tí àwọn fọwọ́ sí ìwé yìí pẹ̀lú àjọ instil education èyí tí ń bẹ àbújá lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ àná níbẹ̀ ni bàbá ti bẹ̀ sí sọ̀rọ̀ ó pé ẹ wò ó bá àwọn lọ́kàn jẹ́ púpọ̀ o pé lákòókò tí àwọn bọ́ta láti lọ sí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti aládàáni níbẹ̀ làwọn ti ṣàkíyèsí wípé àtẹni ilé ẹ̀kọ́ lọ́wọ́ àwọn òbí lásán ni kódà wọ́n tún ń ṣe àkóbá ńláńlá fáwọn akẹ́kọ̀ọ́ èyí tí ń bẹ láwọn ilé ẹ̀kọ́ gbogbo ẹ̀bẹ̀ tó bá mọ̀ kan ló láǹfààní àti kọ́ ọmọ ní ẹ̀kọ́ ẹ wò ó ẹ̀yin òbí ẹ tètè lọ́mọ̀ àwọn olùkọ́ tí ń bẹ nílé ẹ̀kọ́ ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà àádọ́rin ìdálá àwọn bẹ̀ wọn ò mọ̀ dò rèmí nǹkan kan báyìí kò sí lọ́pọ̀lọpọ̀ ń bẹ ẹ wo ìyẹn pọ̀ púpọ̀ láàrọ̀ yìí ń nínú ìwé ìrìn platform times ìyókù ẹ lè mú kẹta síwájú sí ẹ já lọ sókè lọ́rùn náà kálọ̀ èkó okòmọkòmọ tẹ̀ ń tà bàbá lọ bàbá pọ̀ á tẹ̀wájú láàrọ̀ tòní ayé títí dáadé wà yìí o ìkànnì ọ̀tún rèé tó dé lọ́nà tó yà lára ọ̀tọ̀ láti máa fún yín láwọn ètò tó jiná dénú ìròyìn ìgbàdégbà ìsọfúnni tó lẹ́sẹ̀ ńlẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ayánukọ ànílẹ̀ yìí àti lókè òkun ẹ tún láǹfààní láti pàdé àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan láwùjọ ìkànnì BGI Current là ń pèrè torí tá a bá pèrè akanni á fi dalalẹ̀ gàràgà ìkànnì BGI Current ti balẹ̀ kásá YouTube channel àṣetán láti tẹ̀ yín lọ́rùn kẹ̀sì gbádùn àwọn ètò wa dáadáa léde gẹ̀ẹ́sì tó pọ̀ bẹ̀rẹ̀ fún yín láti kẹ́kọ̀ọ́ mà tí ì tán. ẹ wá gbọ́ ìròyìn àti gbàdégbà gbogbo nílẹ̀ yìí tóun tó òkè òkun gan. eré ìdárayá ń kọ́ ó yá bá mi gbá bọ́ọ̀lù yẹn sáwọn òjàre. ìkànnì BGI Correct tún máa mú àwọn ohun tó ń ṣẹlẹ̀ wá fún yín. lágbo òṣèlú ẹ̀kọ́ ìlera ilé ètò ààbò iṣẹ́ àgbẹ̀ ètò ọrọ̀ajé eré ìtàgé orin gan ò ní gbẹ̀yìn bẹ̀. torí a máa fẹsẹ̀ rajó lẹ́ẹ̀kankan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 ẹ káàbọ̀ padà ó yá ẹja tètè tẹ̀wájú pẹ̀lú àwọn òyìn èyí tí ń bẹ̀ ń bí láàárọ̀ tòde wọ́n mà pé ẹni tó jẹ́ ọ̀gá àgbà alámòjútó tẹ́lẹ̀ rí fún ẹ̀ka ètò ìdìbò èyí tí ń ní ìpínlẹ̀ Àdámáwá yẹn Yunisa Are wọ́n pé kí bàbá máa lọ́lé náà o Udo Yunisa Are lọ pé kó máa lọ́lé náà láti máa bọ̀ wá sí ilé iṣẹ́ ọlọ́pàá bó bá ya wọ́n pé ọ̀rọ̀ yìí ni wọ́n fi léde lẹ́yìn ìgbà tí àjọ elétò ìdìbò fẹ̀ǹkàntẹ́lẹ̀ wọ́n ti wọ́gi lé bí Yunisa Ari ti kéde wípé Benani òun ló wọlé sọ bí elékùrọ́ nínú ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Adamawa àmọ́ ní ìgbà tó yá iléeṣẹ́ ọlọ́pàá wọn kéde rẹ̀ wípé ìwọ Yunisa Ari à ń wá lẹ́yìn ìgbà tóun náà kọ̀ láti yọjú sí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà INEC làbújá o wọ́n pé lẹ́yìn ìgbà tí ọwọ́ tún gbà á ló jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá o ọjọ́ mẹ́ta gbáko òyìn ní sàárì ló lò ní àgọ́ àwọn ọlọ́pàá àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n pé ẹ wò ó ẹ̀já ní bèèlì kò mà rèlé àmọ́ yóò mà tìdé wá má bọ̀ wá sí iléeṣẹ́ ọlọ́pàá láti wá sóhun tójú rẹ̀ rí ìdí gan pàtó lẹ́yìn tó fi gbé ìgbésẹ̀ tó gbé o wọ́n pé àmọ́ síbẹ̀síbẹ̀ bó ti ṣe ń lọ wàá fi àwọn ìwé kankan sílẹ̀ àwọn òwe gògò ni bí ìwé tí yóò fún ẹ láǹfààní láti tẹkọ̀ létí kò lórílẹ̀ nàìjíríà ó jùlẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ó sì gbọ́dọ̀ kúrò o sì gbọdọ̀ kọjá olúluwa àbújá o ẹ wò ó òfin méjì yìí ní àjọ elétò òdìbò iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n fi ń ṣàárì wípé àwọn nǹkan báyìí ló gbọdọ̀ ṣe ibi báyìí ló gbọdọ̀ wùdọ̀ ìwé báyìí ló gbọdọ̀ jù sílẹ̀ wọ́n pe ṣẹ́rí ní ṣàárì ohun gangan lọ́wọ́ bà lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ti kọ́ kéde rẹ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn wa àmọ́ ní ìgbà tó yá ọwọ́ padà bá o yìí ṣàárì náà ti kọ́ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ẹ wò bí mo ṣe wà yìí mo kábàámọ̀ ìgbésẹ̀ ètí gbògbé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fún ní sàárè wọ́n ti fún ní bẹ́ẹ̀lì wọ́n pé kó máa wá láti wá jẹjọ́ láti ilé rẹ̀ kó wá sọ ohun tójú rẹ̀ rí ẹ wo ọ̀rọ̀ yìí wà nínú ìwé ìròyìn The Nation èyí tó wà lóde láàárọ̀ tòní ẹjẹ́ tún tẹ̀wájú ká múròyìn míì tó tún jẹyọ láàárọ̀ tòní níbi tí iléeṣẹ́ ológun níbi tí wọ́n ti ń ṣàlàyé ìyẹn operation adinkai wípé àwọn mà ti gba àwọn ọmọ méjì àwọn tó jẹ́ ọmọ Chibok sílẹ̀ lọ́wọ́ àwọn tí ó jẹ́ Boko Haram ìyẹn alákatakítí wọ́n pé àwọn méjì àwọn méjì yìí làwọn gbà sílẹ̀ ìyẹn ní oṣù kẹrin ọdún tàwa yìí wọ́n fìrè léde wípé láti ọdún 2014 òun ló mà ti jí àwọn ọmọ Chibok yìí gbé ní ìpínlẹ̀ Borno àmọ́ inú àwọn dùn pé àwọn làwọn padà wá gbà wọ́n padà bẹ́ẹ̀ bá gbàgbé àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìlú Chibok ni wọ́n gbìyànjú àti ṣe ìdánwò WAEC wọ́n ń gbà náà ìyẹn lóṣù kẹrin ọdún 2014 àmọ́ lọ́lọ́ báyìí wọ́n ti gba méjì lẹ̀ ní ọjọ́ kọkànlélógún oṣù kẹrin ọdún 23 three àwọn méjì náà ni Esther Marcus àti Uwa Awa Mata wọ́n pé àwọn méjèèjì tí wọ́n gbà yìí ní ọjọ́ orí wọn ò ju ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n lọ ìròyìn tẹ̀wájú pé ṣé gbogbo àwọn ọmọ tó tí wọ́n ti gbà pátápátá lọ́wọ́ àwọn Boko Haram lọ́mà ti wà ní ọgọ́fà ó lé márùn nìyí wọ́n pe ṣẹ́rí fẹ̀ǹkọ̀tẹ́lẹ̀ àwọn tí ó jẹ́ agbésùnmọ̀mí yìí ni wọ́n fi ọgọ́rùn kan ó lé méje sílẹ̀ fúnra wọn àwọn mọ èdè àwọn iléeṣẹ́ ológun ni wọ́n gba mẹ́ta lọ́dún 2018 wọ́n tún gba bíi méjì lọ́dún 2019 pẹ̀lú wọ́n sì tún gba àwọn díẹ̀ yòókù ní bíi mọ́kànlá lọ́dún 2022 bákan náà àmọ́ lọ́dún tá a wà yìí wọ́n máa ti gba àwọn méjì o ẹ wò ó ìròyìn yìí tẹ̀wájú ó ṣàlàyé wípé ṣẹ́rí ọ̀kan lára àwọn ọmọ yìí ṣàlàyé fáwọn oníròyìn ó pé ẹ wò ó tìpátìpá tó ń ti ìkú òkò lọ fi pé lọ́dọ̀ bọ̀kí ń fẹ́ lára àwọn tó jẹ́ agbésùmọ̀mí ìyẹn àwọn Boko Haram èyí tí àwọn jẹ́ àwọn gbé o wọ́n pẹ́ ẹnìkan tí òun kọ́ fẹ́ nígbà tí òun fẹ́ tán ìyẹn lọ sójú ogun kò mà wálé mọ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà kú tó fi dèrè ẹlẹ́ẹ̀kẹta tí òun wà lọ́dọ̀ rẹ̀ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ tó òun mà ti bí wọ́n mà ti tó mẹ́ta ẹ kódà òun tó lóyún sún lọ́lọ́ fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀ka ti adinkai òun náà fi ìdí rẹ̀ múlẹ̀ ń bàbá sọ̀rọ̀ ó pe ìṣẹ̀rí esther tí òjò ọmọ ọdún mẹ́rìndínlógún lọ dọ́dọ́gbọ̀n tí ìpatìpá lọ fi ó gbọ́dọ̀ fẹ́ nìkan tó ń pè ní gábà ní ìgbà tó yá wọ́n ti pé ó gbọ́dọ̀ fẹ́ lòmíì lẹ́yìn ìgbà tí gábà táwọn èèyàn mọ̀ sí garius tó kú tán o ó pe lóòótọ́ ni ó fẹ̀yìn náà àmọ́ síbẹ̀síbẹ̀ iye èèyàn tó fẹ́ mà tó bíi mẹ́ta àmọ́ lẹ́yìn rẹ̀yìn pẹ̀lú yín nínú àtàwọn bíi mẹ́ta tó ti bí sẹ́yìn sẹ́yìn wọ́n pé àwọn ṣàpadà rí gbà padà ẹ wò ó nǹkan burúkú ni o àwọn ọmọ kéékèèké yìí ojú wọn mà ti rí màbo àwọn ọmọ yìí wọ́n fẹ́ boko haram wọ́n fẹ́ boko haram bíi mẹ́ta dondo kódà wọ́n tún bímọ fún wọn bíi ìpò ẹ̀dá kọ́lọ́n ṣàmàṣàánú wa ni lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí boko boko boko haram ó yá ẹjẹ́ wọn pé ní ìpínlẹ̀ ọ̀ṣun àwọn àmọ̀tẹ́kùn níbẹ̀ ló ti rọ́wọ́ tó àwọn méjì kan lórí ẹ̀sùn wípé wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹlòmíì wọ́n pe nọ́ọ̀fì òbíọdún ọmọ ọdún mọ́kàndínlógún níye tìjání wákìlì dáadáa ọmọ ọmọ ọgbọ̀ọ́dún àwọn méjèèjì lọ́lẹ̀ díà púpọ̀ láti gbẹ̀mí lẹ́nu latif síkírù wọ́n pe latif síkírù ló fẹ́ gbẹ̀mí lẹ́nu rẹ̀ láti ìlú àpòmù èyí tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan ní ìpínlẹ̀ ọ̀ṣun ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ lọ́jọ́rú wípé ṣẹ́rí ẹnìkan ló ṣàdéwà sọ fún àwọn àmọ̀tẹ́kùn wípé ẹ gbà wá ẹ rà wá kalẹ̀ àwọn méjì kan wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹni tí òun mọ̀ wọ́n pe lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn àmọ̀tẹ́kùn ló bá gbẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ o ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ikọ̀ àmọ̀tẹ́kùn èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Bashir Adéwìnbí òun ló fi ìdí rẹ̀ múlẹ̀ pé ẹ wò ó sẹ́rí ikọ̀ àmọ̀tẹ́kùn àwọn ò sinmi àwọn ò lè jókòó káwọn máa wò kó wá gbẹ̀mí lẹ́nu látìfù síkírò wọn pe ṣe rí ọ̀kan lára wọn èyí àwọn méjì dọ̀wọ́ ti bà bẹ́ẹ̀ lọ́sibẹ̀ sí ń jẹ́wọ́ láàgọ́ àwọn wọn pe ẹnìkan èyí tí ó ń jẹ́ wákìlì òun ló ṣàlàyé pé àwọn gba ìbọn lọ́wọ́ ẹnì e kejì láti yìn fún ẹni tí láti fún Lateef Síkírù àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn dúpẹ́ pé wọn ò gbẹ̀mí lẹ́nu rẹ̀ wọn ò bí wọn fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹranko ni ohun tí Lateef wò lọ́kàn tirẹ̀ nìyẹn àmọ́ síbẹ̀síbẹ̀ ohun gangan ló dojú ìbọn kan o àdúpẹ́ púpọ̀ ọwọ́ ti bà wọ́n lórí ìwà ìgbọ́fẹ́ gbẹ̀mí lẹ́nu èèyàn èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọwọ́ bà wọ́n méjì o ìyẹn Tìjání wákìlì dada àti ẹnì kejì rẹ̀ nọ́fìò Bíọ́dún lórí ẹ̀sùn gbọ́fẹ́ gbẹ̀mí lẹ́nu Lateef síkírù ìyẹn wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun ọpẹ́ pàtàkì lọ́wọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn èyí tí ò dákẹ́ tí wọn ò sinmi ogun ẹ wo ẹja fèyí ṣe lọ lápàbẹ̀ ńlá àrọ̀ tòjú tí pé àkókò tẹ̀rín yẹn ó ti kó wa ní pàpàmọ́ra ẹja lọ sókè lọ́nà à o. kí èkùlé gbọ́ kó wí fún tòkun káàdó gbọ́ kóró fún bẹ́ẹ̀. kọ̀mọ̀dé gbọ́ kó wí fún àgbààgbà ìlú. pé iléeṣẹ́ oúnjẹ kan tó pójú owó ti wọlé dé kàṣà nílẹ̀ yìí. ǹjẹ́ èyí ti gbọ́ tẹ́lẹ̀ àbí ẹ̀yin tiẹ̀ ti ṣe alábàápàdé wọn rí. ó ya ẹ̀jẹ̀ ń gbé yín rìn. kí lọ sí iléeṣẹ́ maso food hall. iléeṣẹ́ yìí nìkan ni mo mọ̀ tó ń dáńtọ́ nípa pípèsè ìrẹsì ọ̀fadà tútù àti ìgbín èyí tí wọ́n yan gbẹ ó tún mọ̀ wípé ilé-iṣẹ́ mason food up, fúnra rẹ̀ ti yọ òkúta kúrò nínú àwọn ìrẹsì ọ̀fadà wa kí a tó rọ́ sínú àpò fún títà ìgbín wa ń kọ́ mímọ́ tónítóní náà ló wà kí a tó yọ ń gbẹ ko sínú ọ̀rá ṣe ẹ̀wà rò wípé ìrọ̀rùn ní sísè bá dé báyìí kílẹ̀ tún dúró dè ẹ̀yin ẹ̀ tètè kàn sí mason food hub lónìí fún ìrẹsì ọ̀fadà tútù tòun tẹ́ran ọ̀gbìn tó kátà ní dáadáa bí ẹ̀yin bá fẹ́ rọjà wa láti òkè òkun àwa náà ṣetán láti kó ránṣẹ́ sí yín ẹ̀ tún jẹ́ alágbàtà ọjà wa níbikíbi tẹ́ ẹ bá wà ẹ̀lú ẹ̀ ló wọ̀n rèé zero eight zero two nine five five three four nine four zero eight zero two nine five five three four nine four tàbí zero seven zero three zero one two four one six seven zero seven zero three zero one two four one six seven. Maso Food Hub ló wípé ẹ ṣe ìrẹsì ọ̀fadà kí ẹ tún fi ìgbé. ẹ káàbọ̀ padà yeah, yá àárọ̀ tòde ọ̀pọ̀lọpọ̀ ìròyìn la mú wá kà fún yín ọ̀pọ̀lọpọ̀ sínú ẹ̀ sì rèé ló ní ṣe pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú ti ìjọba àpapọ̀ àtò ìlérí tí wọ́n ṣe fún ọmọ Nàìjíríà ẹ jẹ́ á wo apá ibi tí ìjọba ṣe pé ó kéré ju ẹgbẹ̀rún lọ́nà bíi mẹ́rin yẹ ọmọ Nàìjíríà tí ń bẹ ní IDP camp làwọn ṣe tán láti kó lọ sílé ìwé àbí láti bẹ̀rẹ̀ sí ní máa pèsè ètò ẹ̀kọ́ fún nípa ìmọ̀ ìwé ẹjọ́ àwọn ọmọ yìí ti ń bẹ ní idp camp yìí ilẹ̀ ti tà sínsìn yìí bàbá máa wò dáadáa yóò ti máa tó bí ọdún bíi mélòó sẹ́yìn kẹ́kẹ́ láṣẹ Muhammadu Buhari tó dépò ní idp camp gan ti wà tí pé àti kéré di pé àwọn tó dépò gan ni àwọn boko boko boko ti ń bẹ̀rẹ̀ sí ní ṣẹ́gun wọn àmọ́ àkókò yìí la fi bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ sáà ti ń tẹni gbogbo lọ wọ́n ní kí wọ́n ti gba àwọn olùkọ́ fún wọn o wọ́n tó bíi mẹ́tàdínní ọgọ́ta ní ìdọ́gba fún wọn kódà wọ́n pé wọ́n ti kówó tùtù lulẹ̀ láti pèsè ètò ẹ̀kọ́ yìí ẹ̀gbọ́n bá lè ṣe bẹ́ẹ̀ yóò ti wà dá tó yẹ pé yóò tún ṣe wá fi àdínkù sí àwọn ìwà ìgbésùmọ̀mí tó ń ti wá kọlọ̀rọ̀ sí ẹ̀dá táwọn kan ń wù kákàkiri àìní ètò ẹ̀kọ́ tó yè koro pẹ̀lú ìwà ìbìkítà táwọn kan wù ló ń fa irú wa tí àwọn òbí kan bẹ̀rẹ̀ sí máa wùwà tí ò dáa kódà àìníṣẹ́ lápá ó ń ṣàkóbá ẹlòmíì ọkàn rẹ̀ náà ò da fẹ̀kọ̀ tẹ́lẹ̀ ẹ ẹ bá ti ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ tó tó kẹ fún ní ẹ̀kọ́ bíbélì ẹ̀kọ́ ti kùránì kẹ fún ní ẹ̀kọ́ ìmọ̀ ìwé kẹ ṣí ọpọlọ ẹ̀ sí gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ ọkàn rẹ̀ ò da fẹ̀kọ̀ tẹ́lẹ̀ àmọ́ èyí tó ṣàkóbá tó pọ̀ jùlọ níbẹ̀ òun ni irúfẹ́ àyíká táwọn ọmọ yìí ń gbé irúfẹ́ ètò ẹ̀kọ́ wo là ń fún wọn àwọn wo gan lọ́súnmọ́ kí lóhun tó ń fojú wọn lójoojúmọ́ kí lóhun tí wọ́n ń fi ọkàn wọn là kọjá àwọn kan wọ̀nyí ló ń sọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí di àgbésùnmọ̀mí máa ń pẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tó ń bẹ ní apá àríwá àwọn ni wọ́n sábà ń ṣerú kíní jù à ní àwọn tó ń bẹ náwọn apá bìyókù àwọn náà jìnnìgbé àwọn tọwọ́ tó wọ́n ti pọ̀ lápọ̀jù ni tó dà àwọn gọlọ́n wá bí ń gbà míì tó ń kọlẹ̀kùn náà lórí tó sì ń gbé nípa kọlọ̀ ń ṣàmàṣàánú wá bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ ní ìjọba tó kàn fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣe fáwọn tí ń bẹ lápá àdúgbò àgàgà àwọn idp camp ẹ̀gbọ́n àwọn kan sọ pé ṣígbà yìí láàárọ̀ <laughs> ó dà àárọ̀ tó ní wọ́n pé ìjọba àpapọ̀ wọ́n ti ń parí ìkìlọ̀ fún àwọn kan tó jẹ́ kọlọ̀rọ̀ sí ẹ̀dá bíi àwọn tó jẹ́ ESN IPOB ẹ sọ pé òun àní ṣèbúra wọlé fún Bọ́lá Ahmed Tinubu ara lásán tí ò lè ṣe ni bàbá rìn ń bẹ̀ àwọn ni o gbèsè bá kọjá á wọ̀ bẹ̀ ni ẹ má wulẹ̀ dára yín láàmú o bẹ̀ bá wá bọ́bọ́ bá bà yín ṣé mo pé iléeṣẹ́ ológun sì rèé àwọn kọ̀ọ̀kan wà tẹ́ pé bọ́ ń sọ díẹ̀ díẹ̀ kẹ̀kẹ̀rẹ̀ tó bá dákẹ́ tó bá ń wò báyìí ó mọ ohun tó ń ṣe o ohun tí èmi mọ̀ lọ́kàn tí mo sì ni pé ṣẹ́rí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n yìí Bọ́lá Ahmed Tinubu ti pọ̀ bá ó ti gbọ̀ bá àṣẹ ìfẹ̀kàn tẹ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà ló sì máa tẹ̀síwájú kódà bọ́ lọ sílé ẹjọ́ hmm, hmm, hmm, òun lọ̀rọ̀ ọ̀hún ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀rí ni àjọ INEC ṣetán láti kó síta bẹ́ẹ̀ sì rí ẹgbẹ́ òṣèlú náà ṣetán láti kó àwọn ẹ̀rí síta àmọ́ síbẹ̀síbẹ̀ wọn ò tí ì lè gbé ìgbẹ́jọ́ kalẹ̀ kí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n kò tó dé tẹgbẹ́ mọ̀ pé ilé ẹjọ́ ó ní àwọn ètò àti àlàkalẹ̀ tó gbọ́dọ̀ tẹ̀lé àní fẹ́ mẹ́nuba òṣèlú púpọ̀ láàárọ̀ tòní àmọ́ ẹ jẹ́ gbóṣùbà kárí láì fún àwọn àmọ̀tẹ́kùn lórí iṣẹ́ ribiribi èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ ọ̀ṣun lórí fífi pé wọ́n fi ọwọ́ gan ni àwọn méjì kan ìyẹn Tìjání wákìlì dáadáa tí ò ju ọmọ ọgbọ̀n ju ọdún lọ àti nọ́fìl bíọ́dún lórí ẹ̀sùn pé fẹ́ gbẹ̀mí lẹ́nu Lateef Sikiru ní ìlú àpọ̀mù èyí tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun ìdùnnú ló jẹ́ wípé àwọn tó jẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn wọ́n jìgì padà sẹ́nu iṣẹ́ wọn tí pé ó ti pẹ́ díẹ̀ tàti gbọ́ ìró nípa àwọn àmọ̀tẹ́kùn tẹ́lẹ̀ kò sọ́sẹ̀ kan tá a kì í kàwé nípa àmọ̀tẹ́kùn kódà kò sọ́jọ́ kan ni àwọn nísìnyí kí ní àwọn oore wá pé ó kọ̀ dákẹ́ lọ́lọ́ àdúpẹ́ a fẹ́ kí àwọn àmọ̀tẹ́kùn kópa sínú iṣẹ́ wọn kó wọ́n gbaṣẹ́ wọn padà gẹ́gẹ́ bí iṣẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí iṣẹ́ wọn kọ́ wípé àwọn ìwà ọ̀daràn ìwà táwọn kò lọ̀rọ̀ sí ẹ̀dá kan wò ló wá sí òpin tí wọ́n sì fi igi tó fi lù àti kùmọ̀ tó fi lù pátápátá wá sí òpin